Dialogue for fluency. Èwo lẹ ṣe? Aṣetolúwa. Ṣé kò sí yọnu? Kò sí yọnu rárá. Ṣé ẹ tọ̀bẹ náà? Ẹ. Eh.